kafara ladina qalu inna Allahu Isa ibn Maryam ọlọ́run ti sọ gbogbo àwọn yẹn nù rẹ̀ ọlọ́run mọ̀ pé ẹ̀yà ni wọ́n ti jáde nínú ojú ọ̀nà wọ́n jáde kú ojú ọ̀nà ẹ̀sìn but àwọn nǹkan kọ̀ọ̀kan sì kù lọ́wọ́ wọn tó jẹ́ wípé ara ẹ̀sìn ni tá a bá jẹ́ alámúlétìrú wọn báyìí torí maslaha yàní àtúnṣe ìjókòó tún bí nùbí kọ́mọ́ bá fi di pé yóò dá wa lálẹ́ tí ẹ bá sọ fún un tí ò bá gbọ́ tó bá fi pè rárá kàmá tí ó fi di yánpọnyánrin tí ó wàá da nǹkan míì rú nínú àbáṣepọ̀ ẹ gbà ẹ mọ̀ bẹ́ẹ̀ ṣe dispose of. Uh, Salamaleykum. Waaleykum salaam. Wọ́n pẹ́ bíi fámílì èèyàn ni tó yẹ pé kò kí ń ṣe nǹkan jíjẹ bóyá bí nǹkan tó yẹ pé ó lè wúlò fún yàn ṣàbọ̀ kó ṣe nǹkan jíjẹ. Bóyá bíi bá ọ̀pọ̀. Bíi bíi baf ọ̀bag ẹ̀ẹ́dẹ́gbẹ̀rún. àgbà náà ni. tọ́ba yẹ pé bíi fámílì èèyàn ni wá ń kọ́. tọ́ba yẹ pé fámílì èèyàn ni ẹ̀ eh, the same thing náà ni. torí wípé tẹ́ ẹ bá gbà á tẹ́ ẹ bá dàrú ó lè pa okùn bí ibi ó lè pa lára so muamala tíyẹn bá máa ṣe pẹ̀lú wọn yóò jẹ́ muamala tó jẹ́ pé èyàn ó lè ṣe nǹkan míì tó fi jẹ́ pé téèyàn bá fi bẹ́ẹ̀ bá wọn sọ̀rọ̀ ẹ̀sìn wọn ó lè tẹ́tí sí i láì àlàyé. la la àní eh, jẹ but wípé ká má gbà wọn á gbà kó má bà di eh, nǹkan kó má bà fi di nǹkan mi. Naam, alaikum salaam. Wa alaikum salaam. Ẹ̀jọ̀ ṣé tí yóò bá gbọ́ oúnjẹ yẹn? Bẹ́ẹ̀ni. Ìgbà tí sọ́dún kan lè gbà, tó bá gbà ṣe báwo ni wọ́n ṣe máa ṣe? Bí kì irú ẹgbẹgbẹ wọn tí ó jẹ́ pé kò kò ní nǹkan tó fẹ́ jẹ àràǹdà tàmí ẹ lè gbé fún. ṣé yóò bá ara ni bẹ́ẹ̀ pé yóò fẹ́ gbé fún. kéèyàn fi ṣe Sara? ṣé yóò lè dànù. kéèyàn lè náà kéèyàn má da oúnjẹ nù. ṣé yóò bá ara ni tó fẹ́ gbé fún kọ́. <laughs> kò pọ́sibù kéèyàn má rẹ̀ ní tó gbé fún mustahil ààrẹ. àdàkọ́ lè ṣe yára. salaamaleykum aleykum salaam. ó ní nǹkan tó yẹ pé bóyá mo fẹ́ béèrè ní lọ́wọ́ yín bóyá mo lè béèrè lẹ́yìn lọ́wọ́ yín torí nǹkan yẹn nǹkan bíi fámìlì kìíní ni àbí mo lè sọ. bó bá ṣe rà lárùn sí ni wọ́n ló mú. ẹ ṣé mo lè rí láti bá sọ̀rọ̀. pẹ̀lú ògbọ́n làwọn <laughs> tí ìbá tó bá yẹ pé ń tí àwọn èèyàn míì náà lè jàǹfààní ẹ̀ ní kò burú. ok ọlọ́run àtọ́ asọ́nà ṣáàlà. wàlúkùn sọ́nà àtàlà ọkọ. ẹjọ sọ àpẹsàn tèmi ni ó kéré ṣùgbọ́n ó ṣe bí ẹni pọ̀ àwọn àpẹsàn kéékèèké ni. alákọ̀ọ́kọ́ ni pé wọ́n ní sẹ́yìn bá menstruate lọ́wọ́ ẹ̀yin ò ní àǹfààní àti gbé Quran àti kẹ́yìn ọkà any ayat of the Quran. ẹ etí rárá ètò jẹ́ ọ̀rọ̀ àwọn jùmọ̀hóòrù nínú àwọn àfa òní wípé èèyàn lè gbé Quran but ó lè ka Quran ó lè ka Quran ẹ eh, but nínú àwọn àfáà sọ yìí pé rárá ó lè gbé Quran gan kò sí ti ó kọ́ di kún láti gbé Quran. ẹlẹ́gẹ̀jì ni pé wọ́n ń gbé tí obìnrin bá ń kírun èèyàn máa ń sọ̀rọ̀ jẹ́jẹ́ ni ṣùgbọ́n láìpẹ́ ìmú gbogbo sọ pé obìnrin náà máa ń sọ̀rọ̀ bọ́kùnrin náà ṣe máa ń sọ̀rọ̀ ní. rárá tó bá ti ń kírun ní kọ̀rọ̀ yàrá rẹ̀ bọ́kùnrin ṣe ń kí náà ni ó ṣe kí ẹlẹ́kẹta. torí Sayyidina Aisha radal anha ó lead àwọn obìnrin ní Maghrib ó dẹ̀ kí síta ni ó ké sókè ni. ẹlẹ́kẹta bẹ̀ ni pé tí wọ́n bá wà níbi iṣẹ́ kan tó yẹ kí wọ́n ń dájọ́ ń bẹ̀ àti náà ń ṣe cooperative society ń bẹ̀ tí wọ́n wá ti sọ pé òun ò ṣe mọ́ ṣùgbọ́n yẹ́ẹ̀ tí wọ́n ti fi bá wọn dájọ́ èèyàn ní àǹfààní sí dividend ń bẹ̀ ṣé èèyàn ní ẹ̀tọ́ àti gba dividend yìí àbí kéèyàn filẹ̀ sùn àbí kéèyàn bá tó kọ́ tí ò lóhùn táwọn staff náà ya ni wọ́n ti ń yọ tí iná ti rí èrè yẹn tó fẹ́ pín fún àwọn tó ń dáwó. náà ṣé wọ́n fi ń ṣiṣẹ́ ni. Mm, ó ti bẹ́ẹ̀ lórí nǹkan tí oníkálukú bá gbà fún ẹlòmíì gbà fún fẹ́ fi kọ́lé ẹ̀ fẹ́ fi máa ra lẹ̀ ẹlòmíì gbà fún fẹ́ fi lọ sùn. ok àwa san àwa san kan lé lórí. àsọlẹ̀ ẹ̀ bóyá tí wọ́n bá ah, ninety àsan ninety nine thousand wọ́n máa yọ ń sálárì díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ ah, wọ́n ní yọ ní. rìbá so tó máa pín dividend yẹ kí wọ́n filẹ̀ fún. Ah. dividend the end of the year wọ́n máa ń ṣe wọ́n máa ń ṣe meeting yẹn so wọ́n máa pín dividend lórí ẹnì kọ̀ọ̀kan according to bí oníkàlùkù ṣe yáwó but a sister ló sọ pé òun ò dá mọ́ tipẹ́tipẹ́ but dividend ẹ̀ ṣì wà níwọ̀n ẹ̀ ṣé kó gbà ní kó fi ṣe sádàkọ̀ ni àbí kó yọ̀ǹda fún ẹgbẹ́ yẹn. kó gbà kó fi ṣe sádàkọ̀ abẹ́tẹ̀. Hmm. ọlọ́mọba ẹ má bínú o pé kó sàn bọ̀ ṣé ẹ má bínú ṣé èèyàn lè gbé Quran dání téèyàn bá ń ṣe tàájú. bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni ó lè gbé dání but kó ka kó ṣe gbìyànjú àti máa há Quran díẹ̀ ló bẹ́tà. last one. now èèyàn kan ló bẹ̀ mí níbèrè pé ṣé obìnrin lè kọ orun fún ọkùnrin níwọ̀nba àgbà tó bá ti mọ̀ pé ó ń ṣe àzìmṣìnà tó mọ̀ tó wá ń bẹ̀rù fún àìlera ara tiẹ̀ ṣé ó lè kọ orun àbí. tó bá máa wúlò láti fi jẹ́ pé kọkùnrin yẹn padà kó ṣe dáadáa ó bẹ́tà àjẹbẹ̀tọ́ bá lóun kọrun fún àtúwọ̀ tí síta sí ni ó lè jẹ́ pé kíkọrun fún gangan ló fa sinna in the first instance kò fún látẹ̀ṣẹ̀ tó ó lè jẹ́ pé n ló fa sinna in the first instance. tó bá bẹ́ẹ̀ ni ẹ fẹ́ ṣe látàrí tó fẹ́ filẹ̀ nìkan tán tí wàá tó wá sí. á ah, lópin ìgbà tí ò bá ti filẹ̀ ìyàwó ẹ̀ dẹ̀ ni tó bá ń kọrun fún un a máa jẹ̀yà á jẹ̀yà ẹni tó ń kọrun fọ́kọ rẹ̀ lọ́dọ̀ náà bá. Uh jazakumullahu khairan. àmì ọ̀yẹ̀. Wa alaikum assalam tó bá kọ́. Ẹ̀jọ̀ pẹ́sàn mi ni pé ṣé o máa ń kírun bóyá zuru or asri? Náà. Ẹ̀wọ̀n súra kan máa ka pàṣẹ ọmọ ká súra sí. Bẹ́ẹ̀ni túraka tó kù yẹn ṣé wọ́n máa ka fatia nìkan àbí wọn ní ká anything. wọ́n máa ẹ máa fi súra sí i but súra yẹn ò ní gùn tó ti méjì alákọ̀ọ́kọ́ yẹn. second question ni pé like okay láìpẹ́ obìnrin ó ti marry so ó dẹ̀ ti ṣáájú ọ̀sẹ̀ àṣẹ̀fẹ̀. ó ti jẹ́ kí ni. ó ti ṣe áàdù. áàdù gan ni marriage. Ah, áàdù yẹn náà ni marriage. Eh akdu ni wípé àwọn tí wọ́n jẹ́ òbí obìnrin kan sọ pé a ti fi fún ẹ gbólóhùn yẹn a fi ṣeré nínú Islam pé a ti fi fún ẹ tí àwọn ẹlẹ́rìí dẹ̀ wà ń bẹ̀ at least méjì a ti fi fún ẹ ó ti di ẹ̀rí yẹn wá lè pín sọ́nà pípọ̀ for example nsìn ó lè jẹ́ pé ọkùnrin nìkan ṣoṣo ló lọ ó bá bàbá sọ̀rọ̀ bàbá wa jáde lágbájá kí ló wá ṣe ó ní à ó wá tọrọ ọmọ mi ni mo dẹ̀ ti fún un àwọn tó dẹ̀ sọ yẹn níṣẹ́jú wọn wọ́n lè jẹ́ ọkàn lọ wọ́n lè pọ̀ so àwọn yẹn wọ́n dúró ní gẹ́gẹ́ bí ẹlẹ́rìí. so ọlọ́ṣà ti ṣe àgbìn ẹ̀ṣọ́ sí i. ó wá sú ìyá bàbá ẹni bàbá sísá yóò dé sí ara àdúyà ọ̀sìn ní nàìjíríà so bàbá yẹn wá dé ó ti yọ̀ǹda fún Brother, brother, yẹn látòrí phone bàbá dísà yẹn wá dé àwọn àpá yẹn tún wá lọ bàbá yẹn náà tún wá sí travel padà ó wá yá sí ọ wá fẹ́ ṣe bí a family fẹ́ mọ ara wọn ṣé sísá yẹn ò lẹ́tọ̀ọ́ láti máa lọ gbélé ọkọ ẹ̀ ni. ọkọ ẹ̀ ni ná ọkọ ẹ̀ ni ó lè yọjú sí ó lè lọ gbé bẹ́ẹ̀ but kí wọ́n ṣe nítùbí nùbí tí òfin ní fa aáwọ̀ láàrin family méjèèjì ẹ tó bá pé family sister wọn tí ì ṣetán dẹ́ pé kò sí ọ serious pé sísà ẹ sọ fún wọn pé ó yá pé òun fẹ́ kí àwọn family ọkọ wa. kí ọkọ rẹ̀ tọkọ bá súnmọ́ tán kí wọ́n ṣègbìyànjú àti ṣe minimum ìkónilẹ́nujọ ìgbà tí àwọn òbí fẹ́ fẹ́ ṣe nígbàgbà dúdú tí wọ́n yẹn well ìgbà tó bá yá wọn sí but kí àwọn ọmọ ẹ̀pá wọn ti mú táwọn kó ń bẹ̀. tí wọn bá ti tètè ráyè ṣé sísá yẹn lè máa lọ gbélé a ṣe bí wọn ti ṣe but tí wọn bá ti tọkọ bá ti wọlé tọ kó ṣègbìyànjú àti kó àwọn èèyàn lẹ́nu jọ ní ráńpẹ́ ní gbígbà rẹ̀ bá ṣe mọ́ ó lè jẹ́ pé ìgbà tí nǹkan máa dé ó lè jẹ́ pé ìgbà tí wọ́n bímọ sí ni ní nǹkan máa dé tí wọ́n á rí iṣẹ́ rẹpẹtẹ but kí wọ́n máa gba fitna láàyè. Ah, sáà kò ń ṣe nǹkan tí mo bèèrè ni nǹkan tí mi béèrè ní pé wọ́n ti accept ilé wọn and sísá yẹn ti lọ bẹ̀ àwọn family sísá yẹn kí wọ́n ìjẹ́ pé kí sísá yẹn máa lọ sílé ọkọ nǹkan tí sísá yẹn dẹ̀ lè fi lọ pé kí bóyá kí ẹbí bá mọ́ra wọn ó fi láti máa lọ bẹ́ẹ̀ wọn ò tí ì gbégbèsè yẹn láti jẹ́ kí ẹbí mọ́ra wọn ṣé sísá yẹn lè máa lọ. ó lè máa lọ ó lè máa lọ torí ọkọ ẹ ni ọkọ ẹ ni salaamaleykum amsa. waaleykum salaam. ẹni ní oníbèrè náà wà ní kí n bá wọn béèrè ẹ. fàdébẹ̀ ẹ kí ẹ ṣàlàyé fún wa pé kí ni ìmúra mùsùlùmí gangan báwo ni obìnrin ṣe múra báyá nínú ilé ni àbí níta tó jẹ́ mùsùlùmí. Ah. torí àwọn kan sọ pé kò sí socks nínú ìmúra mùsùlùmí àbí kò sí glove ǹbẹ pé kẹjọ kẹ ṣàlàyé fún wa in detail. now gbogbo ara mùsùlùmí ìhòòhò ni àfi ojú àfi ọwọ́. láti ọrùn ọwọ́ báyìí wá síbi gbogbo yòókù ìhòhò ni socks ntóbi socks ni wípé tí ó wà nípìlẹ̀ gan ni wípé kí aṣọ yẹn balẹ̀ kó máa wọ́lẹ̀ kí wọ́n má rí ẹsẹ̀ but kò wá ṣèyẹn ó wá bọ́ ṣòkòtò tó fẹ̀ lẹ́nu ó bọ́ sọ́ọ̀sì sí i ẹsẹ̀ la fẹ́ kí wọ́n bò ó ti fi sọ́ọ̀kì bo ẹsẹ̀ so ara ẹ̀ ni wàhálà hukmu yaduru ma'al illa adman wa wujudan ìdí nǹkan tí a bá fi ṣe nǹkan tá a bá ti mú dín ẹ̀ kú o òfin yẹn náà ti ó ti wà ní ìmójútó àmójútó nìyẹn nídìí eléyìí sọ́ọ̀kì wà lára ẹ̀ gloves kó bo ọwọ́ tó bá bo ọwọ́ ó wà pàmí ó wà fún wípé kó bọ ọwọ́ tó bá fi di wípé kí ni ọwọ́ ẹ̀ lè jẹ́ sábà bíi fitna tọwọ́ ẹ̀ bá lè máa jẹ́ sábà bíi fitna kó bọ ọwọ́ rẹ̀ ó wà ó pàtàkì ṣùgbọ́n àìjẹ́ bẹ́ẹ̀ fífi ọwọ́ lẹ̀ kì í ṣe kò dẹ́ṣẹ̀ bó ṣe jẹ́ pé fífi ojú lẹ̀ kò dẹ́ṣẹ̀ ṣùgbọ́n tó bá bò ó ló bẹ́tà fún jù ṣùgbọ́n bí bu ẹsẹ̀ ọ̀ràn yẹn ni nínú ilé nínú ilé inú ilé wo inú ilé tí àwọn àjà níbù wà tó bá yẹ pé àwọn àjòjì wà ń bẹ̀ àwọn tí wọ́n lè fẹ́ bó ṣe máa ṣe fáwọn aráàta ló ṣe máa ṣe fáwọn náà ṣùgbọ́n tó bá yẹ pé àwọn tí wọn ò lè fẹ́ ni lẹ́yìn ọkọ ẹ̀ bíi àbúrò tiẹ̀ ẹ̀gbọ́n ẹ̀ bàbá ẹ̀ ah Eh, eh. tọba ntọba awoko kó bọ gbọkàn naam tó bá jẹ́ wípé àwọn àjánibò sí ń bẹ ẹ̀yin àwọn àjáni àwọn tí wọ́n jẹ́ àjòjì sí i tó jẹ́ pé wọn ò lè fẹ́ ah, wíwọ̀ jáde fitna ni wọ́n gbọ́dọ̀ bora. tí ààfin nílè júwe ara ẹ̀ wípé bó ṣe rí nì ó pàtàkì welcome salam naam bẹ́ẹ̀ni ah bẹ́ẹ̀ni ah haramu ni bẹ́ẹ̀ni ah kò wá òkè kò wá òkè. Okay kò wá òkè láṣẹ kò wá òkè now. asalaamu alaykum wa rahmatulah. wa kò sọ̀rọ̀ ntẹ. ṣáàtì exhaust question wa ni. rárá bó tó bá fi jẹ́ pé necessity àwọn àjòjì wà nù lé bá ṣe wà ń ta bó ṣe máa múra ń ta náà ló máa ṣe múra nù lé ṣùgbọ́n tó bá yẹ pé àwọn tí wọ́n wà nù lé àwọn tí wọn ò lè fẹ́ ni lójú ọ̀nà ṣẹ̀ríà ẹ̀gbọ́n ọkọ ẹ̀ kì í ṣe muharim fún àbúrò ẹ̀kọ́ ẹ̀ lọ́kùnrin kì í ṣe muharim fún cousins ẹ̀ lọ́kùnrin wọ́n ṣe muharim fún ó pàtàkì kíkà mọ́lẹ̀ àwọn nieces ẹ̀ wọ́n ṣe muharim fún so gbogbo àwọn eléyìí ó gbọ́dọ̀ bóra fún wọn. Uh sàwọn ọlọ́pàá tó lọ. wàhálà kọ́mọ sàlám tó. na lára àwọn ọmọ ya alóbìnrin náà ló bẹ̀rẹ̀ question. naam. wọ́n ní àwọn ní ìṣòro kan. naam. ìṣòro wípé àwọn ò tí ì rọmọ bí. naam. so wọ́n ní àwọn ń gbìyànjú àti gbára lọ́nà ṣùgbọ́n gbogbo àtàwọn bá ti ń ro ọ̀rọ̀ yìí àwọn máa ń sunkún lọ́pọ̀lọpọ̀. bẹ́ẹ̀ni. bí wọ́n pé nígbà míì gan-an ìrànwọ́ àwọn ń pọ̀ ọlọ́run bá ń gbà mí ó lè fẹ́ mẹ́hẹ̀ látara wípé àwọn lè máa wò ó pé àbádùn àwọn ò tí ì gbà ni wọ́n ní kíní yìí ń dùn àwọn gan pàápàá jùlọ táwọn bá rí i pé àwọn ọmọ àwọn pé abẹ́ àbúrò abẹ́gbọ̀n ó ṣẹ̀ṣẹ̀ àwọn ni ó ti lóyún ó ti bímọ pé ìdùn ọkàn yẹn máa ń pọ̀ sí i ìbéèrè táwọn bá wá ń gbé àwọn ni pé sáwọn àti ẹ̀ lọ́mọ sá látàrú ìbéèrè táwọn ń bẹ̀rẹ̀ àwọn yìí ẹkún yìí máa wá pọ̀ sí i so wọ́n ní bó kí làwọn lè ṣe. now bẹ́ẹ̀ tí ò lówó náà ni tàbí tí ò ní àwọn kan míì tí ó ń tọrọ lọ́dọ̀ ọlọ́run ọba Allahu yaqdi al-hajat ọlọ́run ọba ní máa bí abùkátà ó dẹ̀ yé ẹni tí ò fún lọ́mọláyé ó ní nítorí tó fi ṣe bẹ́ẹ̀ ẹni tó dẹ̀ fún ó ní nítorí tó fi ṣe bẹ́ẹ̀ àdánwò ní gbogbo ẹ̀ ẹni tó fún lọ́mọ àdánwò ni ẹni tó fún lówó àdánwò ni ẹni tó fún nípò àdánwò ni ẹni tí ò fún àdánwò ni àdánwò tọ́lọ́wọ́n ọba bá gbé wá èèyàn á máa fi ìmánì gbè ní wípé tọ̀ gbogbo ẹ̀ yí ọ má dàn mí tán dídán tán ni wípé kéèyàn má wàá gbára lé mọ́ tàbí kéèyàn má kéèyàn má wàá gbàgbọ́ olólè ṣe gbogbo nǹkan èyí ọba ṣe ó ní títí òfin ṣe tọ́ ó lè jẹ́ pé lọ́ọ́ ó pèsè fún lọ́rùn tó bá fún un lọ́mọ ọmọ yẹn àwọn ọmọ yẹn ó kọ̀ di láyé ń bí tí ó fi jẹ́ pé yóò bọ̀ ọmọ lọ́wọ́ tó kó má jẹ́ kí àìbímọ òun kó wá jẹ́ kí ìgbàgbọ́ nínú ọba adẹ́dà òun kó yingin la kó tó ọ̀gbára lé sí kó tó ọmọ bẹ́ẹ̀ tọ́lọ́n bá bá kọ́ wípé yóò mọ̀ lọ́mọ láyé kọ́lọ́n fún lọ́mọ lálùbáríkà tí ò bá kọ́ wípé yóò lọ́mọ láyé èyí tó dáa jù yẹn lọ nínú ọgbà àlùjẹ́nà kọ́nà mọ́sá bá fi fún un. naam ìbéèrè kejì wọ́n ní àwọn ka hadith kan nọ Riyadu Salihin nígbà tí àwọn sàbẹ̀ tí wọ́n bí anáwó alẹ́rìí sọ́lá àlẹ́sọ̀lá wọn pé ta lẹni tó lọ́lá jù lẹ́dà wọ́n lánàá bí wàá dá wọn lóhùn pé ẹni tó pààyà ọlọ́run bá jù wọ́n ní rárá kì í ṣe táwọn ń béèrè ni ó wá dá Yusuf sallallahu alẹ́ nàbí náà wà lè wípé òun ni ó lọ́lá jù kíní ìwọ̀n á dà wọ́n láàmú wípé dọ̀sámi wípé ànábì Yusuf lọ́lá jù ńlá lọ ni. ó sì gbọ́ onítọ́ bá jẹ́ pé ẹni tí wọ́n ń sọ pé wọ́n bí ire lòún sọ o dáàdì sì yẹn sọnù tọ́lọ pé ó ní bíbí wọ́n bí ire Yusuf ọmọ ànábì ni Baba rẹ̀ náà jọ máa nẹ́bí bàbá bàbá rẹ̀ náà jọ máa nẹ́bí bam bam bam bam lọ tó fi lọ báyìí wípé ntí wọ́n júwe rẹ̀ mọ́ yìí yìí ni wípé ẹni re ni ọmọ ẹni re ọmọ ọmọ ẹni re gbogbo bam bam bam bam lọ ní tó túmọ̀ sínú wípé gbogbo ohun tó fi pilẹ̀ tí fi dórí rẹ̀ àwọn olùpáyà ọlọ́run ọba ni wọ́n gbogbo ẹ̀ náà ìdí ìpáyà ọlọ́run ọba náà ló padà sí ṣùgbọ́n kò sí nínú ẹ̀dá ẹni tó páyà ọlọ́run ọba bí òjíṣẹ́ ńlá Muhammad sallallahu alayhi wa sallam torí kò sẹ́ni tó mọ ọlọ́run ọba tó. naam tábà ṣe àwọn question mi ni pé ó ní ibi tí obìnrin bá ń lọ ní ó gbọ́dọ̀ níbi ìmọ̀ràn tó máa tẹ̀lé yàn ibi tí wọ́n bá lọ sí ikọ̀ ọ̀tún ń kọ́. ọbẹ̀ tà kí n tẹ̀lé kó ní ẹnìkan maharim kan tí ó tẹ̀lé. bọ̀ irú tó ń nínú àwọn násù tó mú pé ni ìrìn bí ìrìn bí sí sí géètì abúlóòdù tí ó jù bẹ́ẹ̀ lọ torí wípé aburú tí ó ṣẹlẹ̀ látara pọ́ńdárìn kò sí distance tí irú nǹkan báwọn ò lè ṣẹlẹ̀ and dájúdájú ènìyàn wà pẹ̀lú rẹ̀ ó máa ń fún un ní dáàbòbò àtàpọ́nlé ju wípé kó dáńfó lọ wàlẹ́kùn sọ́la. bọ̀dọ̀ ẹ pé ọkọ̀ ọjọ́ ẹni tó máa ń lọ sí tó ń ṣiṣẹ́ oṣù bóyá bíi aago márùn-ún aago mẹ́fà méje ṣá wọ́n ti dín kúrò létí yẹn dẹ̀ fọ̀rọ̀ ra nǹkan tó wà important. kéèyàn make sure yìí pé táwọn èèyàn máa rà kó fàsìkò sí àsìkò tó máa wà ráhùn. ọkọ̀ ọ̀nà ó ráyè. kó wáyè ni tó bá lẹ́sìn tó bá fẹ́ mójútẹ́sìn ààrẹ torí ìrìn ọ̀yàwó rẹ̀ ara ẹ̀sìn tiẹ̀ gan náà ni bó ṣe gbẹ́sìn yìí tó ni ó ṣe handu obìnrin rẹ̀ tó tó bá dà á lẹ̀ anyhow tó necessity bá obìnrin ọmọbìnrin yẹn lè jáde lọ ṣe ní tí ó ṣe but kó ṣọ́ra ní bí ó ṣe ṣe kó kó kó má ṣe níṣe wípé opportunity ni fún mi láti jáde kó jáde kó rìn níwọ̀ntúnwọ̀nsì kó dẹ̀ sáré kó dẹ̀ padà sílé but ó dáa jù fọ́kọ rẹ̀ o wọ́n dẹ̀ pa òfin ọlọ́run ọba mọ́ pé kó wáàyè láti bá tọ́wọ́ pé wọ́n máa ra bọ́ọ̀kì ní tàbí kó ń ga lọ rà fún fún ìyàwó rẹ̀ tó ti bẹ́tà jù fún mi. sọ́wọ́n wàá kàn sọ̀rọ̀ àtọ̀. sọ́wọ́n ẹ̀kọ́. wà á lẹ́kọ̀ọ́ sọ́rọ̀ àtọ̀ làwọn káàtó. ẹ jọ mo fẹ́ bẹ̀rẹ̀ pé umu kan wà ọkọ wọn wá ti kú so wọ́n wá ní pé ṣé is it compulsory káwọn fẹ́ ọkọ mi. láti kó fìtínà láti má kó sínú fìtínà ọbẹ̀ ta but kò compulsory ó lè máa mójútó ọmọ ẹ̀ tí ò bá ti ní kó sínú fìtínà but kíkó sínú fìtínà yẹn ó wà very very likely ló fi jẹ́ pé láti kó kóra arókò ní fìtínà idha wajadat mar'a salihah falyatazawwaj tó bá rí ẹni rí kọlọ́kọ̀ọ́ kó tètè wá ọ̀nà tí ó fi lọ́kọ. wọ́n tún wá bẹ̀rẹ̀ pé tó bá jẹ́ pé wọ́n wò pé ọkọ mi táwọn fẹ́ lọ fẹ́ mọ̀ pé ọkùnrin á máa rò pé bùkátà tòun gan ṣì wà lára tòun kóun tún á máa gbé tọmọ lọ́mọ. kì í ṣọ̀ràn yẹn fún obìnrin gan wípé àwọn ọmọ tó bí fọkọ tó ti jáde láyé tàbí tó ti kọ̀ kì í ṣọ̀ràn yẹn ni wípé kí arábìnrin yẹn kó a máa mójútó rọ̀ mọ́ àwọn ọmọ yẹn tó bá ṣe anything fáwọn ọmọ yẹn sàdákà ni òun gangan tó bí wọn sàdákà ni abẹ́lẹ̀ ń ta sí ọkùnrin ọlọ́kùnrin tí ì ṣe bàbá rẹ̀ anything tó bá ṣe ó ṣe ní fi sabilillah tó pàtàkì nù so ìyẹn wà ń bẹ̀ tí ò bá lágbára ìyẹn ọkùnrin míì tó fẹ́ fẹ́ tí ò bá lágbára láti láti tọ́jú rẹ̀ láti tọ́jú àwọn ọmọ yẹn ní tó pàtàkì tó pọn dandan lé lórí ó kókó mójútó arábìnrin yẹn ọmọ ah, sálámà ó béèrè lọ́wọ́ òjíṣẹ́ náà sallallahu alaihi ó ní àwọn ọmọ àbú sálámà kí ni tọ́jú ọ̀ràn yẹn òun lé wọn lórí wípé ó gangan fún so kásá ètò wọn sọ pé òjíṣẹ́ náà sọlá àlọ́ sọlá ọkọ tuntun tó fẹ́ àwọn ọmọ yẹn kèé ṣe ọ̀ràn àyàn lé ọkọ tuntun lé lórí pé kọ́ máa bọ́ bùkátà àwọn ọmọ ọlọ́mọ ara tó bá ṣe sàrà tó bá wò pé a òun fẹ́ ṣègbìyànjú tòun yọ gbàládà but kìí ṣe ọ̀ràn àyàn lé lórí ìyá gan tó bí wọn kìí ṣe ọ̀ràn àyàn lé lórí wípé kí ló Kùránì sọ wa 'ala al-mawludi lahu rizquhunna wa kiswatuhunna bil ma'ruf ẹni tí wọ́n bímọ fún ìpèsè fún ẹni tí wọ́n kọ́ ọ lẹ́gàn ọ̀ràn yẹn ni wípé kó máa gbọ́ bùkátà rẹ̀ ní pípèsè fún lópin ìgbà tí ń bá ti ń bá tọ́jú ọmọ rẹ̀ kó bá gbọ́ bùkátà ibi tí ó jẹ ní tí ó mu àti ibi tí ó gbé níwọ̀ntúnwọ̀nsì ọ̀ràn yẹn ni ó fún un mọ́tò bá ti jẹ́ yí ẹni yẹn ti wá kú ni wọ́n lálẹ́ wá rí smith lórí àwọn tí wọ́n máa jẹ ogún ẹni tó kú yẹn ọ̀ràn yẹn wọn ni wípé kí wọ́n tọ́jú ọmọ olóògbé kí wọ́n dẹ̀ mójútó obìnrin yẹn lópin ìgbà tí ó bá ti lọ́kọ. naam naam. sàmàlíkùn. naam. sàmàlíkùn. tí ọba lógún tó bá yẹ pé gbèsè ni ah. àbí àwọn tí wọ́n máa jogún tó yẹ pé wọ́n tọ́ sógún yẹn àwọn ni wọ́n parapọ̀ láti san gbèsè ẹni tó kú. sàmàlíkùn. àwọn tó wà lé lórí àwọn ẹbí ẹbí bàbá tó tó jáde láyé responsibility wọn ni. salamaleykum sorry i'm still asking my question. now. salamaleykum. ẹ ẹ lókun sọ́dọ̀ àǹtọ̀ náà. mo fẹ́ bẹ̀rẹ̀ pé ọkọ tó kù yẹn kò fẹ́ anything sílẹ̀ àwọn family ọkọ yẹn dẹ̀kẹ̀ it's as if they are not responsible but they are not capable of taking good care of the baby ọmọ bíi two years dẹ̀ ni òun máa yẹn ṣì mí lọ. now kí àwọn mùsùlùmí àdúgbò kí wọ́n gbọ́wọ́ kí wọ́n try láti attend sí bùkátà rẹ̀ táwọn bí ọkọ ọba responsible. Yeah. Uh, bàbá ọmọ bàbá ẹni tí ọkọ rẹ̀ kú kó má lè síta kó ṣègbìyànjú láti mójútó ọmọ ọmọ rẹ. bàbá obìnrin yà bí. bàbá obìnrin. àwọn parent ẹ̀ christian ni wọ́n they are not muslim. even that they are not àwọn parent ẹ̀ ṣe ẹ kò méjì wípé wọ́n lè má lójú àánú dèmí àfà wípé wọ́n jẹ́ wọ́n ò ṣe mùsùlùmí ò mí ni wọ́n lè má lójú àánú nǹkan wọn ni. jẹ́ àlàyé pé tó bá wà tó ọ̀gbọ́n máa tọ́jú ẹ̀ ṣe àsùnchín gbà sí christian. àlà. Ah, ẹ kí ni kó wá ṣe nírú bẹ́ẹ̀. kó kégbìn kó kégbàjarè lè bá wọn mùsùlùmí bùkátà wọn ni. ẹ my question is ṣé composting mi kò fẹ́ ó fún un pé òun fẹ́ fẹ́ ọkọ mi mọ́. tó bá lè kóra ro rẹ̀ pé kó má fẹ́ ọkọ mi mọ́ tí ò dẹ̀ ní kó sínú fìtínà ó lè ṣe bẹ́ẹ̀ ṣùgbọ́n tó bá wọn pé òun ò lè kóra rẹ̀ ro kọ́lọ́kọ́ bẹ́tà fún un sáláwọn ìyàwó tí wọ́n bá wá fẹ́ ọkọ kọfẹ́ni tó nípa ayọ̀ ọlọ́run ọba. sáláwọn ìyàwó sàbí kankan tí wọ́n ọkọ wọn kú tẹ́ pé wọ́n fẹ́ ọkọ mi mọ̀. kí ló fẹ́ fi yẹn ṣe. no tó bá ti ń sọ̀rọ̀ yẹn ẹni yẹn tó bá ń sọ̀rọ̀ fún yàn àwọn ènìyàn máa fún ní rẹ́fẹ̀nsì pé ta ló fẹ́ fi jọ. ẹ ẹni tó fẹ́ fi jọ ni wípé kò sí pé kóbìnrin dá wà kó sọ pé òun ò lọ́kọ ẹnu sàbí òjíṣẹ́ náà sallallahu alaihi wasallam kan bàbá rẹ̀ fẹ́ mú lọ́lé ọkọ ó ní òun ò lè tí ì lọ́lé ọkọ àfi tí bàbá òun bá mú un lọ síwájú òjíṣẹ́ náà sallallahu alaihi wasallam ìwọ ọkọ lórí ìyàwó òun fẹ́ mọ̀ ọ́ òjíṣẹ́ náà sallallahu alaihi wasallam dẹ̀ sọ fún wípé tí gbogbo ara ọkọ rẹ̀ bá jẹ́ egbò tó wá ń ṣe oyún látòkè délẹ̀ tó wá gbẹ́nulé tó ń pọn alá látòkè délẹ̀ kò tí ì ṣe tó kéré jù nínú ẹ̀tọ́ ọkọ ẹ̀ lérí ẹ̀ ó ní mi rò pé mo lè gbé responsibility o òjíṣẹ́ náà sọ́nà sọ́nà ń dẹ̀sọ́ pé kí bàbá rẹ̀ filẹ̀ tó bá ò fẹ́ lọ ilé ọkọ torí pé òun ò lè gbé a responsibility yẹn kí bàbá rẹ̀ filẹ̀ ẹ̀rí kan nù tó bá ò lè gbé òun ò lè gbé a kí fi sílẹ̀ that is that but tó jẹ́ pé. ó ń bẹ̀rù fitna kò òun wò pé ah kóun lọ́kọ o ló bẹ́tà fóun jù irú ọkọ olórí yẹn kó ní kó polongo ara rẹ̀ síta tí ẹ bá bá ń rí ọkùnrin tó nípa ẹ ọlọ́run ọba tí ó dẹ̀ lè gbọ́ bùkátà mi mo ń wọ́kọ kéèyàn pariwo ẹ̀ síta ó pàtàkì òjíṣẹ́ náà sọ̀rọ̀ yìí fún arábìnrin ẹ̀ wípé ìgbà ọkọ rẹ̀ jáde láyé tó kúrò nínú ìdá tán ó ní tó o bá rí èèyàn dáadáa rí lọ́kùnrin lọ́fẹ̀ẹ́ tó pàtàkì ni kó jẹ́ yẹn dáadáa tí ó kàn ní kò ní handle ọmọbìnrin anyhow now. salamu aleykum. wa aleykum salaam. tó bá jẹ́ pé ó rò pé bí akọ̀rò lọ ṣiṣẹ́ ó wá gbọ́ ọmọ yẹn sí kó gbọ́ ọmọ yẹn fún pẹ́rẹ́ǹtẹ̀ àwọn pẹ́rẹ́ǹtẹ̀ tó jẹ́ kírísítẹ́nì yẹn. Ah. bọ̀ ó tún bẹ̀rù pé bí akọ̀rò bá lọ síbi iṣẹ́ kóun tó dé àwọn pẹ́rẹ́ǹtì wọn lè mú lọ sí church ìbẹ̀rù yẹn ó pàtàkì òdodo ni ó lè ṣẹlẹ̀ bẹ́ẹ̀ lóòótọ́ ó lè ṣẹlẹ̀ bẹ́ẹ̀. ok second question ni pé wọ́n ní pé èèyàn tí obìnrin tó ti marry bẹ́ẹ̀ni ó ti bímọ bẹ́ẹ̀ni but ó máa ń àwọn ọkùnrin sì máa wá ń bá pé àwọn fẹ́ fẹ́. ó dẹ̀ wà nílé ọkọ. ó dẹ̀ wà nílé ọkọ ó dẹ̀ máa ń sọ fún wọn pé òun ti marry òun ti bímọ. Ah, bóyá ìrìnsí rẹ̀ ló ń fà bẹ́ẹ̀. kò kí ń ṣèrìnsí. obìnrin ọ̀kan lè èèyàn obìnrin olóbìnrin pọ̀ bí o bá rìn ìrìn ibẹ̀ wọn ò ní fún lọ láṣẹ tó bá ń kókó rárá tó wà responsibly pé tẹ́ fi mọ̀ pé eléyìí ti máa lọ́kọ tó a máa ẹ̀jẹ̀ fún wa ní àpèjúwe kan ní gbogbo gbogbo ṣe ń boko haram boko haram yìí kọ́lọ̀ wọn bá kọ́ bá kó wọn kó sínú wọn nínú kọjá ìsìláàmù iṣẹ́ ń tà ń fi ń dà nínú àwọn ọmọ tó jẹ́ pé east ló ti ń kàwé ọmọbìnrin ni ẹ̀rù ń bà á padà síbẹ̀ báyìí wọ́n ní páyọ̀ dúró ti òfin ọlọ́run ọba ó ní ṣé wọn ní sọ pé kò ń wọ́n lọ ó dẹ̀ ló tí wọ́n bá pàdé ẹ̀ lójú ọ̀nà àwọn míì tí wọ́n Boko Haram kò sá dáhùn ó wá fẹ́ lọ sọ́jà ó fẹ́ lọ ra nǹkan ẹni tó jẹ́ ọ̀rẹ́ tí ì ṣe mùsùlùmí tó yẹ pé káfíra ni ó wá pè pé ṣé wàá sìn mí lọ sọ́jà torí pé èmi ò gbédè yín ìwọ ni wàá bá mi ṣe kínní aṣọ tó wọ̀ kì í ṣe aṣọ tó tiẹ̀ bójú ìyẹn ọ̀rẹ́ yẹn wọ́n tọ́jà àwọn kùfààrù ẹgbẹ́ obìnrin tó bá lọ ọ̀rẹ́ yẹn àwọn gan ni wọ́n sọ wípé ah, níbo ni ìwọ wà tẹ́nìkan fi dress decently báyìí tí wọ́n wá múra àránù báyìí àwọn gan ni wọ́n sọ yẹn látara bí arábìnrin yẹn ṣe múra wọ́n dẹ̀ pé wọ́n tún mú owó ọjà tiẹ̀ wọ́n mú lọ sílẹ̀ fún so iná ń túmọ̀ sí àlìsíkọ́mà kéèyàn dúró déédéé lójú òfin ọlọ́run ọba ó pàtàkì ní gbogbo gbà ní gbogbo gbà dájúdájú táwa lọ kọ́ máa fún àwọn tí wọ́n ṣe mùsùlùmí ọ̀nà tí wọ́n mọ̀ ni wọ́n á tì sí wọ́n yẹ má mà láì wọ́n á sọ pé nǹkan kan náà ni pàkíyèsí nǹkan kan náà. now. okay another question ni pé ó ní pé ọkùnrin ọkọ ọkọ àtìyàwó ọkọ ẹ máa ń fún lówó bóyá ó fẹ́ jẹun ó máa ń ra oúnjẹ sílé bọ ọkọ ẹ bóyá àtìgbà tó ti fẹ́ bóyá kò fún lówó pé à lọ ra aṣọ báyìí sára ẹ rí o ó máa ń give excuse pé à ṣùgbọ́n kékeré ti pọ̀ ní tó bá ti pọ̀ máa fún ẹ. díẹ̀ tó bá wà kó fi raṣọ fún un ṣé bóun wọṣọ. ó wọ̀. díẹ̀ tó bá wà kó fún un ètípa rẹ̀ bá ká. نعم ẹjọ sheik kí ni ọ̀rọ̀ ìgbìyànjú tẹ̀lé fún ọmọ ìyá lọ́kùnrin tẹ́ pé màmá ẹ̀ yóò ní ó dẹ̀ máa ń ṣe dáadáa sí gan bọ̀ àti wá sọ̀rọ̀ Islam fún ó máa ń ṣe bákan pé kó má jẹ́ pé ó máa kí ni ọ̀rọ̀ ìgbìyànjú tẹ̀lé fún. ìgbìyànjú tá a lè fún ni wípé tí wọ́n bá mú ìyá rẹ̀ tí wọ́n jù sínú náà níṣe ju ẹ̀ bó o ló ṣe máa jẹ́ fílìn rẹ̀ òun náà ní wípé dáadáa tó lè máa ṣe sí òbí yẹn jù tíyẹn bá ní òbí tí ṣe muslim èèyàn gbọ́dọ̀ ṣe dáadáa sí gan-an tí ó fi dáadáa islam tí ó fi mọ̀ wípé a ọmọ yìí ọmọ dáadáa ni a máa pèjúwe rẹ̀ wá ọ̀kan nínú àwọn ọmọ ẹ̀yà lọ́kùnrin ọmọ ṣe dáadáa sí ààrẹ màmá rẹ̀ wá sọ fún un ó pè é pé nínú gbogbo àwọn ọmọ tó ń bí ìwọ ló mo máa ń ṣe dáadáa ń sóun jù kí ló fẹ́ kó òun ó fún ẹ nínú àwọn nǹkan tí òun ní kó òun ta ọ lọ́rọ̀ rẹ̀ kó òun tó lọ torí ogbó ló ti dé yìí ó ní nǹkan kan ṣoṣo náà ni ó ní kíni ó ní kẹgbà Islam onígbẹ́nu ẹ sọ̀rọ̀ jáde jáde jáde jáde ó dẹ̀ jáde ó á tọ̀ ìkírísì bó ṣe ń ṣe dáadáa fún ìyá ẹ̀ á kò látẹ̀kùn bí á lọ bá fún ìyá rẹ̀ fọṣọ á dúró tó fi ká fi kó fi gbẹ á lọ á bá wọn rajà á fọlẹ̀ á tọ́jú ilé á ṣe gbogbo ẹ̀ ọkùnrin ó dẹ̀ níyàwó lé ó tún bí léèrè kí ló fẹ́ kóun ṣe fún ẹ̀sà ẹ̀sà gba Islam gbogbo ń tẹ́rí tóun ṣe fún ẹni dáadáa yìí ẹ̀sìn Islam ló pa àṣẹ rẹ̀ òun dẹ̀ fẹ́ kẹ́yìn náà ṣorí ire lọ́dọ̀ ọlọ́run a tún seize opportunity yẹn ìgbà tó yá màmá pè é pé ẹ̀sìn Islam tó wí yẹn òun fẹ́ ṣe ìyá ẹ̀sìn àyẹ̀dẹ̀ gba Islam ọ̀sẹ̀ rẹ̀ yẹn gan nìyá ẹ̀ jáde láyé so èèyàn níjà kan mùnà ni èèyàn àìmáṣẹ́ ni but àwa à ń fẹ́ result ní kíákíá ọlọ́run ọba ọ̀rọ̀ rẹ̀ rí báyẹn àyè máa ṣe gbìyànjú ni tí iná ọba tí tán láṣọ ẹ̀jẹ̀ ọgbọ́dọ̀ tán léèkánná á máa ṣe gbìyànjú yẹn náà ni títí títí títí tí ó fi débi kan kọ́lọ́run bá ń sáà fún wa so lórí question tí umu kan bẹ̀rẹ̀ lẹ́kọ̀ọ́ yìí pé níṣẹ́ èèyàn ń gbé jákòndé ẹ̀sìn ọmọ èèyàn lọ sí school ní government road ọkọ̀ yẹn dẹ̀ máa lọ bí iṣẹ́ òun ló máa gbé lọ láàárọ̀ àbọ̀ ọ̀sán ìyá ẹ̀ ló máa lọ gbé tí ò dẹ̀ ní máa ràn báwo la ṣe fẹ́ ṣe. ọbẹ̀ tà kó ń ṣe gbìyànjú bó bá ń ṣe ṣì gbìyànjú tó bẹ́ẹ̀ lọ́wọ́ bá ṣe máa fa àlùbáríkà sọ̀rọ̀ rẹ̀ sí ìyẹn pàtàkì gan ó pàtàkì gan. Assalamu alaikum warahmatullahi. Wa alaikum um, oníbèrè ó lọ sí mosque ó ń kíjọ mọ so àwọn ọmọdé wà mosque yẹn tó ń disturb so ìgbà tí eh, imam dẹ̀ ti jókòó wọ́n fẹ́ sálámọ̀ last eh, wọ́n fẹ́ sálámọ̀ last one so bí àwọn ọmọ yẹn ṣe fa hijab. umu yẹn to the extent kó ó fẹ́ ṣubú lọ sẹ́yìn so the next thing ni pé kó kó wo ẹ̀gbẹ́ so that a lè fọwọ́ mú ilẹ̀ kó má jẹ́ kó ṣubú so ibi tó ti tó ti fà yẹn láti fọwọ́ múlẹ̀ ó ṣáà ó ó wọ ẹ̀gbẹ́ ẹ̀gbẹ́ left èyí ìmáàmù dẹ̀ ti sálámọ̀ so mo wá wò pé ṣé irun yẹn ti bàjẹ́ ni àbí. irun rẹ̀ ò bàjẹ́ ó kàn ó ní àbùkù nítorí ah, distractions tó wà ń bẹ̀. no no irun rẹ̀ ò bàjẹ́. asalaamualeykum. wa aleykum asalaam. question tí mo fẹ́ bẹ̀rẹ̀ ni pé ńgbà tá a wá sí eh, tá a wá fún last tá a fún kí á múlẹ̀ ní last ten days ní bíbá yìí kíámù lẹ́yìn ok nínú Ramadan naam naam. so àwọn fẹ́ kí ìṣá so ó dà pé microphone yẹn kò sọ̀rọ̀ umu kọ́ dúró sẹ́nu ọ̀nà so àwọn máa àwọn máa stand bíi muazim àti àwọn máa máa rọ ìrun bẹ̀tì kọ́ kírun o so wọ́n wá ṣe àwọn rọrùn tí àti wọ́n ń gbọ́. umu yẹn ò nírun. For kírun ó nírun kọ́ kírun kò kírun ó nírun. bẹ́ẹ̀ni. ó wá ń rọrùn. ó ń rọrùn fún àwa tá à ń kírun bíbá. aláìmọ̀kan ni tó bá mọ̀ tó bá mọ̀ lórí ire tó yẹ pé ó yẹ kó òun rọ fáwọn kan òun wá sí yọra rẹ̀ kó ní orí ire. àgbọ̀ ni àwọn wá ní pé káwọn pọ̀ fún. tí mò ń sọ ni wípé àwọn àwọn sísítà yòókù ògbó àwọn ọmọ yòókù ògbó ó láwọn nírun. ẹ ń pa àwọn kíta àwọn létà. Bọ́sẹ̀ máa fẹ́ bẹ̀rẹ̀ ni pé irun táwa kan kí lọ́jọ́ yẹn ṣé irun yẹn ṣé irun yẹn tiẹ̀ wọ̀run àbí bá. Irun yìí wọ̀run òun ló kàn olóró náà. So nǹkan tí mo tún wá fẹ́ bẹ̀rẹ̀. Òun náà dẹ̀ ní òun. Ọwọ́ àlọ́ dúró sẹ́gbẹ̀ẹ́ kan, ọwọ́ á ń rọ fún yín. Subhanallah ẹyin ní òrùlá ní ọ̀dà ọ̀tẹ̀ ní ìrùbọ̀ tó ń ga lọ́kàn so nǹkan tí mo tún wá fẹ́ bẹ̀rẹ̀ ni. kọ̀ọ̀mọ́ tí ń ṣe kọ̀ọ̀mọ́ tí ń ṣe. nǹkan tí mo tún fẹ́ bẹ̀rẹ̀ ni pé ìmọ̀lẹ́ ìgbàlódé. tó bá wo epo ti gùn jù tó bá tiẹ̀ jókòó tó jókòó díẹ̀ tó ń bá wọn kíní jókòó nígbà nígbà tí ó kù dẹ̀dẹ̀ tí wọ́n lọ sí rúkú ó wá dìde ó wá bá wọn parí ìyókù nígbà tó jẹ́ pé ná fúlàní ìyẹn ìtún bẹ́tà fún ju wípé kọ́ á mọ̀ bá wọn kíjẹ̀ mọ́ pàápàá kó ń wá ṣe rẹfúrí ìgbà tí wọ́n bá wá kírun tán kó wá ṣe mú tiẹ̀ wá subhanallah. <laughs> so nǹkan tí mo tún wá fẹ́ bẹ̀rẹ̀ ni pé ìgbà tó di second raka ìyẹn ka suratu àìlá àdìgbà tó wá dé last verse ibi kálá látúkì so ìmáàmù yẹn ẹ mọ̀ pé wọ́n máa lọ fún sùjúdù yìí so ọmọ yẹn wàá mọ̀. suratu ọmọ ẹ lọ. suratul so umu yìí wà á pé kò tún ṣe rùkú lọ lọ fún àwọn kọ̀ọ̀kan àwọn àtìbá so gbogbo wa lọ fún rùkú. so gbàtà lọ fún rùkú. sí rùkù ìgbà mọ́mọ́ wa dìde padà lẹ́sẹ̀ tí wọ́n mọ̀ pé kì í ṣe rùkù. no ìgbà tí wọ́n jókòó ẹ̀mẹ́lẹ́kejì tó máa ka kínní yẹn la wá dictate tó rà pé mistake ti wà ń bẹ̀. no ntí mò ń sọ ni wípé ẹ̀yin lọ rùkù ìmáàmù dìde ó wá ń kí ó wá ń ka kìrá lọ àbí ẹ wá ṣe mọ̀ pé ẹ̀yin ti lékún rùkù pẹ̀lú àìmọ̀kan àbí no ẹ wá ń bá máa mú báyìí kú lọ bẹ́ẹ̀. kò sí ìwọ irun ìwà okay no problem. Hmm. so question tí mo tún fẹ́ bẹ̀rẹ̀ ni pé bóyá nísìnyí èèyàn ń train àwọn ọmọ èèyàn wá mọ àwọn ẹmọ yẹn lọ sí musaba as in competition. na bóyá ọlọ́run wá kára àgbẹ̀kọ̀ ọmọ yẹn ní kóṣà èèyàn wá gba prize yẹn pé àpá èmi ni mo kọ́ ẹ pé kì í pé bóyá báyìí máa ń ṣe fún yàn náà wípé ṣé àwọn àfáà tó ti ẹ̀ ń ṣe irú yẹn gan ṣé nǹkan téèyàn gbà ẹ̀ ṣé nǹkan tó tọ́ sí yàn àbẹ́yàn náà àwọn tó ń gbarú ẹ̀ṣà ṣé nǹkan tó tọ́ sí tó tọ́ sí wọn. ètò wọn fún ọmọ níbi competition. bẹ́ẹ̀ni. ọ wá gbà á. bẹ́ẹ̀ àwọn àfáà yẹn máa ń sọ fún yàn pé kéèyàn má máa ní láníyàn pé torí nǹkan ẹ̀ lèèyàn ṣe akéwà àbí nǹkan kọ̀ báyẹn ṣá. bẹ́ẹ̀ni. pé kí wọ́n lè gbarú nǹkan yẹn. ṣé ẹni tó lọ ṣe competition lè gbarú nǹkan yẹn. ọmọ ọmọ. sọmọ yọ̀ǹda. ọmọ àgbà náà ni ọmọ ò lè sọ̀rọ̀. sọ̀hánilá <laughs> tí ẹ bá ń kọ́ ọmọ nkí ó kọ́kọ́ nítorí tọ́lọ́wọ́n bá tí wọ́n bá fún un kó fi ilẹ̀ láti fi jẹ́ ìwúrí fọ́mọ yẹn torí ọmọdé a ní láti encourage yẹn láti fi jẹ́ pé kíni kó tó tẹ̀sẹ̀ mọ́rin a máa kọ́ pé kó ṣe torí tọ́lọ́wọ́n bá lóòótọ́ náà ṣùgbọ́n àní ìfẹ́lẹ́ yìí náà dùn nítorí bẹ́tà jù kí ẹ̀ mójú kó ń bẹ̀ bẹ́tà jù pé kí ẹ̀ gbà lọ. bẹ́ẹ̀ àwọn afẹ́ máa ń sọ pé àwọn fẹ́ fi correct impression pé kí àwọn máa ní lánìyàn pé torí price mo ṣe á kùnrin àbí nǹkan. tó bá àwọn wá ṣe gbà á <laughs> encouragement ni price lè jẹ́ but kí ẹ má fi sọ́kàn pé torí ìyẹn ni but encouragement ni láṣẹ now. asalaamualeykum. waaleykum salaam tala barakatu. ẹ jọ firstly lórí question tó béèrè yẹn téèyàn bá ń kírun most times tá a bá ń kírun bóyá zuru àbí asrin bíbá yìí microphone yẹn máa ń ṣe bákan a kì í gbọ́ dáadáa a sọ miss most parts of the salat ṣé ó dá ká máa bá lọ bẹ́ẹ̀ àbí ká kúkú kúrò lẹ́yìn imam ká máa kí tiwa lọ. ibi tí ẹ bá gbọ́ dé ẹ kí tí. tó ìgbà mi wà jẹ́ pé wọ́n máa ti rùkú wọ́n sùjúd ó lè dá aláwọ̀ agbára àárín sùjúd yẹn la máa gbọ́ àwádẹ́ máa àṣẹ̀ṣẹ̀ máa fẹ́ rùkú kò kí n ṣe gbogbo nǹkan tá a mí ìsìn la máa lè sọ padà ká máa kí lọ bẹ́ẹ̀. bẹ́ẹ̀ no ibi tí ẹ bá gbọ́ dé ẹ kírun tí. Eh. kò yé mi o. for example nísìnyí ẹ gbọ́ mọ́ ẹ̀yẹ ẹ kú lẹ́yìn máàmù ẹ̀ máa kitchen lọ. ok eh. na question gangan ni pé kí ni Islam sọ lórí gift. lórí. lórí ọ̀rọ̀ gift nǹkan tí mo tí mo mì ni pé sometimes ẹlòmíì tó bá fún ní gift ó lè fi big, ju gift tó fún yẹn lọ. ó lè ṣe kí ni. àgbà ó lè rò pé gift yẹn òun ọ̀tẹ̀ bóyá èèyàn kan kàn wò ṣùṣù kó wò pé òun kàn fi like òun kàn fẹ́ fún yàn nìkan ah. bó ṣe pẹ́ nìyẹn tọrọ ọkàn fún. ìgbìyànjú ẹni tí ó fún yẹn ní nǹkan yẹn àwọn lè wo pó kéré bọ̀ tó ó pọ̀ lọ́dọ̀ tiẹ̀ ọ̀hún pé bí agbára tiẹ̀ ṣe mọ́ nìyẹn ah, n tí wọ́n bá fún yàn tí ìṣèpéyàn béèrè tí ìdẹ́ ṣe pé yẹn agbéra rẹ̀ sípò wípé mo wà ń bí o òjíṣẹ́ náà Muhammad sallallahu alayhi wa sallam sọ yìí pé innama ọlọ́run ọba tó ti sẹ́ lọ́dọ̀ ni torí pé nana Aisha radhiyallahu anha èèyàn fún ní nǹkan ni mo ṣe bẹ́ẹ̀ n tí wọ́n tọrọ tí ṣe gbéra sí pé mo o. ìkẹ́ ọlọ́run ọba ni tó fi kẹ́ ẹ ẹ̀yin ẹ kọ ìkẹ́ ọlọ́run ọba. ẹni tó wá kú ní gift tí kò kọ ṣe. tí ò jẹ́ kí ni. kò kọ gift yẹn. ó gbà but bó ṣe ń gbà lẹ́sẹ̀kẹsẹ̀ ló sì rò pé kí ló léyìí kò wá lo kíní yẹn kò dẹ̀ fi tọrọ kò dẹ̀ kọ́ fẹ́ni tó ní. Ah, ẹni tó fi gift ṣe ń tó ṣe kó gbàgbé àgbàlá dá ń tó ṣe. okay. Uh my second question ni ẹ jọ̀ọ́ briefly ẹ ṣàlàyé fún wa lórí báwo ni Islam ṣe kọ́ wa ká máa ṣe correct mistake nítorí pé pẹ̀lú ní àìmọ̀ mistake correct ó máa ń jẹ́ ká máa láníyàn pé hmm, ṣáàmà jẹ́ sọ̀rọ̀ tí mo bá sọ̀rọ̀ sí i kó má di kíní báwo gangan tí o bá rí nǹkan tí ò dáa ọ̀nà báwo gangan ló ṣe kéèyàn ṣe correct. ẹni tí ó bá rí ní tí ò dáa láàárọ̀ ọ̀dọ̀ ẹnìkan ẹ̀ǹtẹ́ yẹn rí ní tí ò da látọ̀rọ̀ yẹn ó depend relationship yẹn pẹ̀lú ẹ̀ ó lè jẹ́ gbé yẹn ó lè jẹ́ tó ju yẹn lọ ó lè jẹ́ tí yẹn jù lọ. ní àwọn eléyìí náà sì wẹ̀ ó lè jẹ́ tí èèyàn wà familiar pẹ̀lú ó lè jẹ́ tí èèyàn wà familiar pẹ̀lú tó bá yẹ pé tí èèyàn wà familiar pẹ̀lú ni bẹ́ẹ̀ ṣe máa bá sọ̀rọ̀ èèyàn gbọ́dọ̀ ṣọ́ múùdù ẹ̀ torí ń gbà mí ẹni tí èèyàn ń fàmílà pẹ̀lú gan ó lè wà ní múùdù tó jẹ́ pé kò kò kò ntẹ́gbẹ́ correction tí èèyàn ṣe fún kò lára mu so èèyàn gbọ́dọ̀ gbowá ni pẹ̀lú hikma ha sàmú àlékún o èèyàn ó ti àdúrà síwájú kọ níta ń ṣe yìí kọ́nà wọn gbà lọ́wọ́ wa lẹ́sìn o èèyàn ó ti àdúrà síwájú èèyàn ó mú àpèjúwe àkàrò wá lórí rẹ̀ lẹ́yìn yẹn èèyàn wà èèyàn wà ṣe àlàyé tí èèyàn fẹ́ sọ pẹ̀lẹ́rì tí òfin ní jẹ́ wípé yóò jẹ́ kí ọgbọ̀n ẹni téèyàn fẹ́ bá sọ̀rọ̀ ó gbọgbẹ́ àwa lè jẹ́ wípé ẹlòmíì máa ń wà kò ní hikma yìí kó kó sọ fún ẹni tó ń rò wípé ó ní hikma yẹn láti bá ẹnìyẹn sọ ó pàtàkì tó yẹn bá rí pé tí mo bá ní kí n ṣe àtúnṣe yìí aburú tó máa ṣẹlẹ̀ lẹ́yìn rẹ̀ ó tún máa burú ju àṣìṣe yẹn gan náà lọ ẹni tí ó bá mọ̀ wípé ó wà nípò láti ṣe correction yẹn òun ni kò tì sí pé kó lọ tún yìí gan yẹn ṣe. now ẹ jọ mo lọ sáàdì kọ̀ọ̀kan afáàtàn invite wà sáàdì kan yẹn ó wá ń sọ̀rọ̀ wípé um, akíkọ̀ wípé kán ṣe akíkọ̀ kán ṣe necessary things pé ó ní nǹkan ṣe pẹ̀lú ìgbésí ayé tọ́mọ máa gbé bóyá bọ́mọ máa ṣe yà láyé ẹ̀ bóyá kìíní wọ́n á ní pé kí n béèrè wípé ikùn ló necessary tó yẹ pé tí kéèyàn wádìí tí ó bá jẹ́ pé wọ́n pa akíkọ̀ èèyàn any stake tí ọba wà téèyàn fi mọ̀ èèyàn sì lè pa á. ìbádà ni àkíkọ à ń fi ń wá àlùbáríkà fọmọ it's true pé ẹ̀rí wà wípé ẹni tí wọn ò bá pa àkíkọ rẹ̀ tó bá dàgbà tó bá fìlì pé òun fẹ́ pa ó lè pa ó lè pa ẹ̀rí wà fún. wa alaikum salaam naam. asalaamualeykum. wa aleykum salaam tó lọ. ẹ dọ́tà question mi dá lé lórí. naam. àwọn kan tá à ń jẹ tó yẹ pé àmọ́ sọ̀ọ̀sẹ̀ àmọ́ bóyá halal ni bóyá kì í ṣe halal like bí àwọn biscuits ó ní category bí àwọn biscuits most of us come out zoom pé a lè jẹ. bẹ́ẹ̀.